Nah, ini tertentu surat setia cerita itu di yang alu aja dari orang setia. Itu itu mampir, mimpirin, àti ìsàwẹ́wà ìbéèrè ìsàwẹ́wà tí kìí ṣe ìbéèrè tó fẹ́ wọn ìbéèrè ìṣèṣe yẹ̀yẹ́ àti àtọ̀ ní òun níjọ́ wọ̀ ní òbí ọlọ́run bá wa sọ pé àkókò rẹ̀ ń fẹ́ fún un ṣùgbọ́n ọlọ́run ó sọ fún àṣírọ́ ọ̀dọ̀ àwọn sáyẹ́ǹsì ọlọ́dún pàṣẹ àbá ikọ̀ ọ̀nà ọkọ̀ ìdá báyọ̀ báyọ̀ ni nǹkan táwọn ká ní ìṣòro àti àpẹẹrẹ àwọn àwọn nínú àkùrọ̀ àbáyídà báyọ̀ ìtumọ̀ rẹ̀ yàtọ̀ bí èdè ṣùgbọ́n ọkọ̀ rẹ̀ wá pàdé nìkan sábàá bá lè kọ̀ bá tọ́ òun ní pé èèyàn ó dààmú ó dààmú ìbẹ̀rù bá ẹ́ ó wá wá ìkọ̀ǹdíṣì bí ojú ẹni tó bá wá ìkọ̀ǹdíṣì ó ti rí tó ṣe pé yóò mọ ohun kan báyìí kò sí ní rí olóògbé bá ẹ̀kọ́ bàbá yẹnu lóòṣà wọ́tàhẹ́yà nǹkan tí ò yẹ kó máa ti ń ṣe ó ṣẹlẹ̀ sí ẹ bójú ẹni ni ó ṣe rí nígbà ìlú wa ẹ tọ̀tọ̀ àwọn ìṣòro ti ń rí ìmọ̀ ọ̀rẹ́ tó bá tọ́lù yẹn ó dúró fún ẹni tó ní pápọ̀rọ̀ pápọ̀rọ̀ lójú but àti rẹpẹsẹ́ǹtì ẹni tó lójú. Gẹ́gẹ́ hmm? bá ti sọ pé wà fúnra lọ àlùhá fẹ́ ìdárí àṣà àfihàn fún àtúntọ́lù lẹ́yìn. Hmm? Òní ọlọ́run sọ pé ìnáwó àgbẹ̀rún ìyàwó yìí تشخص في في أبصار قال الله صلى الله عليه وسلم يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ìdààmú ìbẹ̀rù so síbẹ̀rù bá dé pé yàn dààmú tó mọ̀ tó wà kàn sí sún pé bá lọ́wọ́ ọlọ́run máa fẹ́ máa sọ sáyẹ̀nsì wa nígbà táwọn ìṣẹ̀lẹ̀ yẹn bá dé àwọn èèyàn wọ́n dààmú wọ́n dààmú débi pé ojú ojú wọn yóò ṣe ìṣe kan báyìí yóò ti ta yóò lórí nǹkan wọ́n rò pé ó lò wọ́n rí nǹkan ọ̀wọ́ ìlà ó dàbí pé àwọn ọ̀gbẹ́ nìkan báyìí lọ́wọ́ ti dààmú gan tí ń wò tó dúró ẹ̀rí ń wò wájú pátá ó ní ìrírí ọ̀sán ìbẹ̀rù wàhásà fàlùkọ́mọ́ òṣùpá ìmọ̀lẹ̀ tẹ̀ náà ó parẹ́ ọ̀nà tó tó kó fàlùkọ́mọ́ ẹ̀kí lè ju tẹ̀lé nígbẹ́ ní ayé wọ́dúnmí aṣáǹkù wọ̀lùkọ́mọ́ ó àtòṣùpá ọlọ́run ló jọ ilẹ̀ pa kí n mọ dúdú ọ̀yàn rẹ̀ papọ̀ ṣe mọ̀ wípé ìpínlẹ̀ àbá sọ pé solar system hmm, àwọn planet ó sọ̀rọ̀ àǹdí ọ̀hún ẹ̀yìn sàkékòó lọ́ọ̀dù lẹ̀ ìgbàgbọ́ kó ní ẹgbẹ́ múlò sílẹ̀ ìtumọ̀ ẹgbẹ́ tàbí òrùn bá ní àwọn tó sọ̀rọ̀ ẹ̀sìn kò fáwọn hmm, rẹ̀. bàyìí ká ti wọn dúró ní à tọ́wọ́ fi jẹ́ ẹ̀ka ọ̀sùn rẹ̀ sí òórùn gbìn e. òṣùpọ̀ kẹta ní ìmọ̀lẹ̀ ìjẹ́ rárá tẹ́lẹ̀ òórùn ló ń rìflẹ́kì ìmọ̀lẹ̀ so and bàbá tí bọ́ọ̀lù kan bá wà fún ẹ̀rọ aláàbùsọ̀ gravitational force ó wà láàrin wọn ní ìdíkàpọ̀ láti àbí ara tí ó ṣẹlẹ̀ ní pé irú tọ́lọ́ ọba fẹ́ mú un وجمع الشمس لما يتعرف الروع أن يرجع من الطريق الثاني يس कॉस तो वापस कभी लोले लासन तो मेरी से सब आवाज आ जाएगा किलो यस so any time of activity passes continuously in the celestial body ẹni change to bá tẹ̀lé bẹ́ẹ̀ one thousand changes more than one million changes to tẹ̀lé bẹ́ẹ̀ tẹ́fà tó gbogbo wàhálà táwọn fà lẹ́gbẹ́ mẹ́ta táwọn fà láti bí ọdún bóyá bí fifty years ọ̀rọ̀ climate change kàtà àwọn gbogbo náà tó náà pé a ah, bẹ́ẹ̀ ní ẹ̀mí ìdílé kan fẹ́ ìdílé náà kan ó ti fẹ́ ẹ̀sùn òdóléyà òdóléyà tó wà fẹ́ kẹ́lẹ̀ ó wà fẹ́ kí ilé já àì ó jẹ́ ìdílé náà kan tẹ̀síwájú ọ̀ráìsì ó jẹ́ kí flọ́ọ̀dù fẹ́lẹ̀ látàwọn ilé ayé òkè parẹ́ o èyí tó mọ́ bọ̀ ní káàkó òun fẹ̀rẹ̀ kò lá ìṣọ́ àrùn kò lá ilé tó lálá ní pé ìyàbá mọ iṣẹ́ tọ́lọ́ máa ń fóònù sí tí ìyàbá mọ iṣẹ́ tọ́lọ́ máa fóònù pàṣẹ ọlọ́run ìjọba mọ̀ nígbà bá ti rí báyìí ó pé ìfẹ́ pé ìbò láǹfà lọ. kọ́lé yìí tí o torí iná èèyàn máa ń sáré lè máa fà wọ̀. أين المطر؟ كلا لا وزر ọlọ́run ni kò síbi kan fẹ́ ta lọ láwọ́zà wọ́n sáré pé kò síbi kankan fẹ́ ta jù gbogbo ibi téèyàn máa ń sá pamọ́ téèyàn máa ń sá di níjọ́ tí ewu bá dé láwọn pè ní whatsapp ó lè ní ilé òkè téèyàn sá lọ kí floyd mọ́ gbé ó lè ní ilé portrait téèyàn wọlé kọ́ta mọ́ kiri yìí anything tí ó bá tàbí sí ìyẹn yẹwu láti whatsapp olẹ́bi nígbà tí omi tú fáàrùn tó fẹ́ sálápà níbi lóòwà kí ni ọmọ lóòsọ tààwí ìlà jábàlì yàtìmù ní mìíràn máa lọ wáyé máa sá lọ máa lọ fara pamọ́ òkèèrè ó gbà wọ́bi yàtìmù tí ó sọ mi so náà ní jábàlì yẹn tó lóun ó lọ ní ìjẹ́wọ́ wọ́n lọ́la ásùnmọ̀ ìyá wọn ní amúlélá ilá àmúwá ẹ̀ so ọlọ́run sọ pé kàlá orílẹ̀ èdè làwọn àgbà kò síbi téèyàn ń sá lọ kò síbi téèyàn ń sá pamọ́ sí kò síbi téèyàn ń sá jù ìlà ọ̀dí ìsàyẹ̀wò mọ́ ilé ìlú mùsùlùmí ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ níjọ náà ọ̀rọ̀ ọlọ́run lé ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ níjọ́ náà òun níbi tí òun kálukú lọ́lẹ̀ ṣe sí ẹ bá ti wo àwọn àfáà ìṣẹ̀lẹ̀ wa pé ọlọ́run ọba sọ ní ìṣe ìlàárọ̀ kíkà ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ ọlọ́run ọba nẹ́bí sálálọ̀ sọ́lá òun náà ọlọ́run ọba àwọn kèfèrè àmọ́ láti fi hàn wípé tọ̀tù wà nájú lọ́lọ́run náà ṣe ní tó ń wílò gbogbo ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ tó ń pèpè sí ṣe mọ̀ bí kéèyàn sọ fún èèyàn náà ní ọjọ́ bá fẹ́ fi hàn pé tọ̀ gbogbo ìrìnàjò ẹ̀ ti parí pé tó ti ṣe tó ń ṣe tán ọ̀dọ̀ ọmọ rẹ̀ ẹni tó ń bú ọmọ rẹ̀ ní ó ṣe ń tajú fún ọ ṣe onídìíwọ́dù rẹ̀ kó wọ́n náà lè sí ìlú ókè ọmọ rẹ̀ ẹgbẹ́ pẹ̀lú ọmọ rẹ̀ ó lókọ tí ń jẹ́ ó sì ní pòlìsẹ̀ àbọ́bá ti lé ìgbèmọ̀ tó wọ́pẹ́ ìkóná fẹ̀tà wọn àmà tí ó jẹ́ ẹ̀jẹ̀ ìlàrọ̀ dìkà ọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ yọ̀mọ́ ilé ìlú àlùmọ́sàkà ó ní ibùsẹ̀ méjì àti ìgbàlọ́kàlùkù lọ́sùn ibẹ̀ ní bọ́tọ̀ ọlọ́run wá ní níjọ́nà o níjọ́nà ìrìnà bá o ìrìnsánu yẹ̀wò mọ́dídé bí máa kọ́ dàmọ́ ọ̀họ̀ níjọ́nà á máa kọ́ mọ́ nìyẹn nírò bí máa kọ́ dámọ́ ọ̀họ̀ á fi hàn nǹkan tó ṣe dáadáa wà á kọ́ àti tí ò ṣe dáadáa kúlẹ́tà fi tó ákàrù sí tí ò ṣe dáadáa òun ní pé ìgbẹ́pẹ́ yẹn bá ṣe kọ́ dáàmù ó pè sẹ́yìn rẹ̀ síwájú èyí tó kà sẹ́yìn lèyí tí ò ṣe èyí tí ò ṣe àbí èyí sẹ́ni kó mọ́ ṣe tó ṣe kọ́ dáàmù mí ni èyí tó ṣe dáadáa ọkọ̀rọ̀ mí ní nǹkan tí ó máa ṣe tó ṣe àbí nǹkan tẹ́lẹ̀ kó ṣe òfilẹ̀ tí fi ilẹ̀ yẹn lágbẹ̀ ní ọkọ̀rọ̀ lẹ́sìn kó wà ní àdíjà nẹ́bí àdó ànẹ́bí ọ̀sílẹ̀ máa kọ̀dámtù wọ́n máa àkọ́tù wọ́n máa àtúrọ́tù wọ́n máa àdá wọ́n lọ́n sàfúrú yìí mi máa kọ̀dámtù èyí tó ní kí n ṣe kí mo rí ṣe náà tó kù díẹ̀ díẹ̀ lórí wàmọ́ àkáṣe èyí tó ní má ṣe tí mo ṣe àbẹ́ èyí tó ní kí n ṣe tí mo fi lẹ̀ náà tó kọpa pé a mọ̀ sọ a mọ̀ fún yóò lórí a èyí tó ti síwájú fẹ́ dáadáa èyí tó ṣe ọlọ́run wa wàlà alkọ ọmọ ààrẹ ọ àtàlàyé ní ọ̀pọ̀lọpọ̀ láti ṣe wọn láti ṣe introduction ti súra yìí ṣùgbọ́n káàkà sọ̀rọ̀ díẹ̀ náà lórí ẹ̀ndì mọ́ áyà yìí ìbálẹ̀ ìta àná ti bà fẹ́rọ̀ àlejò lọ́nà mẹ́ta tí gbogbo tí wọn kọ̀ọ̀kan náà ló sì correct ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ó ní pé kátúbà sírọ̀ kátú sí mọ́bùsẹ̀rù dàbí kí n sọ pé ìsìn wọ́wọ́ sẹ̀mí olùmọ̀sẹ̀rù albàsẹ̀rù kátú sí ẹ̀ńtúrí tàbá túbà sírù ẹ̀ńtúrí táàtàwá fi síbẹ̀ tàbí bà sírọ̀ yóò jẹ́ ha ti mùbálára láti mùbálára anybody abẹ́nifin tó bá fi dé píìkì kátàwáfẹ́ ròyìn àmú ti ha táwọn tó tàà sí lẹ́yìn òun lẹ́yìn tí tàwáfẹ́ ròyìn àwọn àfáà lára aláṣẹ aláàmà aláàmà dẹ́sà tó lè tóbìnrin so a sọ pé ẹni yóò al'alim al-faham al'alama ni ẹni tó lóògùn oúnjẹ òbí ma alfahama ni ẹni tó lóògùn oúnjẹ àgbọ́yé anasaba ẹni tó mọ̀ ń parí ní èyí àwọn èèyàn tó lóògùn oúnjẹ tó hàrù ní ààbò ìmọ̀bára so yóò kàfẹ́ normal bafil mọ́fẹ́ ẹ̀ntorí náà bọ̀ àwa fi táà ní sí pé ìrìnà rẹ̀ gan kò dúró gbogbo nǹkan lórí tọ́ta bá tú báyìí tàbá tú báyìí ìta gbìn ẹ̀gbẹ́ onígbéjáde kìyàmọ̀ bali ìsánu àlànà sí ní bàfírọ̀ wàlà alfọ̀mọ́ àfírọ̀ pé ọmọ nìyàn fúnra rẹ̀ ọmọ bìnà sí yìí ó ríra rẹ̀ tán

ọ̀làjú ìwé rẹ̀ búkọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ká ìwọ náà tó lẹ́ni tó lè pàmáǹtì nǹkan tó lọ fúnra ẹ̀ olùgbé áńtà bàfínú ìpìnà so pẹ̀lú ìtumọ̀ yìí òun ni ń ta introduction fúnra ẹ̀ ipe èèyàn náà máa ń mọra ẹ̀ tí gbogbo èèyàn bá tàn yàn èèyàn máa ń mọra ẹ̀ ẹgbọ́ mọ́ bá pẹ́ ọdún ìkankan ọmọ tó jẹ́ so ìtumọ̀ kan ìtumọ̀ yìí ní tí ó di kó mọ́ ká kó wúlò fún táàmà lò ó fún òní lẹ́yìn ìgbà tá a bá fún bọ́lọ̀ ti sọ pa kìyà kúdà kìyà máa ń kọ́ táàmà lò láàrin ara wa wípé kìyà á pé ìwọ ọmọ ìyá mi dákun máa ṣe mùhásábà fúnra rẹ̀ mùhásábà hmm? ò lè ṣe tí wọn náà ti jẹ̀rẹ̀ wáyé kó tó di kó dọ̀dọ̀ lọ kódà táwọn èèyàn bá ń sọ nǹkan yìí kò sẹ́ni kankan tí ó mọ̀ sẹ́ni tó ń sọ pé nísìnyí báyìí kò ní sáà dìbò kan tó tó bàbá àwọn ṣẹ́rù pé kò mọ̀ ní ó mọ̀ náà bíkọ́ sí wọn tó fi mọ̀ ìfún ládùúgbò wọn kó ẹ̀kú bá wọn bàbá ó mọ̀ pé bàbá àwọn ọkọ̀ ló lọ́lájú ṣẹ́rù sáà àdíṣe pọ̀sẹ̀ tàbá ti bí ìdájọ́ tó bá ti gbé lò lágbẹ́jọ́ nínú bàbá rẹ̀ àti ṣe kàádà pàlójú àwọn ìsìnlájọ́ kan ti bí kò dáná ó mà ó náà kàn fẹ́ fọ́n tó wù òkè ẹ̀ ìgbọ́sọ̀ tó tó bá ti áńsà àkókò bẹ́ẹ̀ lè ṣe àkókò kò ṣe kàádà wọn gbogbo èèyàn bá ń sẹ́yìn èèyàn náà muhasabatu nafs ní túmọ̀ yóò pé má èyàn lè tẹnu rẹ̀ wí nǹkan tí kò bìlí èyàn lè tẹnu rẹ̀ bí àwíjàre tí ó dọ̀ bí pé kò fi lè look good lójú àwọn èèyàn but má tàn ara o wò mọ́bí tó wà wò ìtumọ̀ kan ìtumọ̀ kejì ó ní pé ká tún pé bá ní tẹ̀ǹtánù àlànà ìhìnbà fẹ́ràn kádùbà pé rọ̀ sí ọmọ nìyẹn o lórí ẹ̀mí rẹ̀ o àwọn tó ń sọ wà ẹ́ tí bàbá rọ̀ wà mí ní màláìkà tọ́lọ̀ ń gbèsè lẹ́gbẹ̀ẹ́ kó máa rìkọ́dù kẹrẹ̀ dáadáa àtàbù so tàbá tí báyìí ọ̀hún máa lọ pẹ̀lú àyà máa yá lórí ọ̀hún ní ìlànà ìrọ̀kí ìbùnà kò ní sàn kankan àgbẹ̀gbẹ̀ ní màláíkà tí ń wọ́ọ̀tì ọba ẹ̀ tí ń rí gọ́ọ̀dù ṣẹ̀ tó wà mẹ́. bàbá tún báyìí a máa tún pẹ̀lú wa inna alaykum lahafizin kiraman katibin. ìtumọ̀ kejì pé yóò ṣe balẹ̀ ìsàn ọmọnìyàn aláàtì yìí ẹ́ bàfẹ́rọ̀ fún yóò ti bára mú sọ́bí àbí káfẹ́ alárùsù ti kábàrù hmm? ó jẹ́ kábàrù mú kọjá so òun tẹ́bá tẹ́sì ẹ̀fì áyà rẹ̀ lè fi mọ́ yá tí òun kọ́ yẹn àtùwà ìnà lẹ́kún làhásìrí ìrọ́mọ́ káàkiri kí tùmọ̀ alákọ̀ọ́kọ́ fún òun lọ pẹ̀lú ikra kìtàbà kàfà bí nọ́síkà yọmọ àléékà àfihàn tẹ́ẹ̀ bá kọ̀ báyìí tùmọ̀ bí ìpapọ̀ wípé èèyàn tẹ̀kan ní internal auditor kan tó jára rẹ̀ o tún ní external auditor tó já àwọn ọ̀láyíká then o wá tẹ́kẹ̀ o wá kọ́ lọ́wọ́ ọba ti gbogbo ẹ̀ three layers ni of supervision tí yóò lè bí olùtakò àfọ̀n ó tẹ́kẹ̀ ní ara rẹ̀ ó pàtàkì ara rẹ̀

sifa kuma usulun tayar da shi kafir din bal insan ala nafsihi hujjatun basir ọmọnìyàn lórí ẹ̀mí ara rẹ̀ sáì tó sílẹ̀ wa kọjá kó sọ nǹkan mí ọ̀dá wáyé ọ̀dá kí àwọn òṣìṣọ́ ó kílẹ̀ sí nǹkan ṣe dùhúdù lásán yìí gbẹ̀gbẹ̀lẹ̀ yóò náà kọ́ ẹ̀mí yẹn náà lóun náà jẹ́ agẹ́bá tí wọ́n sọ fúnra wa nǹkan mẹ́ta ló pàtàkì fẹ́ tó bá fẹ́ bọ́lọ̀ dáadáa mẹ́ta yàtọ̀ fún pé ó gbádùn ilé ayé rẹ̀ ó kàn bẹ́ẹ̀ lọ́wọ́ bá kó sí ilé ayé rọrùn lọ fún nǹkan tó fi lè rọrùn one alákọ̀ọ́kọ́ ni mọ̀rọ́ ọkọ̀ wákòó muraqabatul haqq kéèyàn máa wò sọ ọlọ́run ọba kọ́lọ́run bá ń rí yìí bẹ́ẹ̀ tí ọlọ́run bá ń rí yàn ó lé píìtì ọ̀rọ̀ ìgbà pé tá a bá ṣe ìsìláàmù tán tá a ṣe ìmánì tán kókó ń tà ń lọ tá a gbọ́dọ̀ àti achieve in anything tá ń ṣe ni pé àtàbùdọ̀ lọ́nà àdínàkàtà wa. فإن لم تكن تراه فإنه يرى إنه يرى إنه يرى فإنه يرى كان وجهه نما تين يوان نشاتين روشين إنه يرى لا أقول مرق وتحق جميل تلوك أحسن بعد سالة يمي بعد أمال الفلوك olùkọ́ wúra ẹ̀ pé àlùkọ́ọ́lì ọlọ́wọ́n bá tó dání ẹ̀dá àdínàfù ìwọ tí wọ́n dá alkọ́wù environment tàbátọ̀ environment àmì àwọn èèyàn both physical and human environment now ọlọ́wọ́n bá tó dá mọ̀rọ̀ ọkọ́ bá ẹni aṣọ tó bá tẹ́kì jẹ́ kó ṣe kéde pé ọlọ́run ọba ń rí ọ tọ́ gbogbo ìlú ṣe pẹ̀lú ọlọ́run tí ara rẹ àbí tọ́lọ́run táwọn ẹ̀dá mọ̀láàpọ̀ pátọ̀ kọlù mọ̀láàpọ̀ pátọ̀ kọlù ìṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ẹ̀dá ọlọ́run anything tó bá fẹ́ achieve pẹ̀lú dẹ̀kù wọ́n sì lè yes anything tí rọrùn bá yẹn jẹ́ fún sí lè ọkàn ní ìdí àwọn energy káàmọ́ ìwé ní àfihàn ju energy rẹ̀ fáwọn kan tí ò wúlò the same energy náà ló ní ìdí fún òun ló ní ìdí fún tàdábòrò Hmm? òun ló ní ìkòkòrò ọ̀rọ̀ ọlọ́run by time tó bá ti wà agitated pẹ̀lú nǹkan tí òun wúlò the energy is expended is wasted wàá padà rí pé òun ní ilé energy fún ọ̀gá tó wúlò so òun ni mo látọ̀ pátó kàlù eh? òun ni ibùdó kọ́yìn ló fi falẹ̀ àǹfà òlẹ̀ kọ́lù nínú àlùdọ́tù gbẹ̀yìnlá kò sí nǹkan tó wúlò fọkàn tó tó tó da tó fi hàn sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n wáyé ẹgbẹ́ ẹ̀ máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú nǹkan máa àkọ́kọ́ tó bá ènìyàn bá dáadáa pẹ̀lú wọn kí a wọn pè láti èyí wọn náà lè bá lùlù ìjà ayé rẹ̀ dẹ́ tó bá ti fáwọn tó bá bá jẹ yẹn wọ́n bá jẹ́ àwọn tèrè sọ̀tá pẹ̀lú tó sí dára san wàá fẹ̀ kan géèmì ìfẹ́ wọn tó dà tó lè dàgbà tàbẹ́ṣà rẹ̀ sí nǹkan sùmùlá kò sáfò kàlà ọ̀rọ̀ yìí kọ́ náà mú ká yìí ẹlẹ́ẹ̀kẹta wá ní mọ̀hásàbátò náà wá wá wọ ẹ̀rí rẹ̀ wá take account between mọ̀dápá tó hàn àti ìfà gbogbo ilé wa ti ń tẹ́kù ní ẹ̀rọ ọ̀rọ̀ tí a yẹ kí wọ́n tó kọ̀ báyìí mọ̀dápá mẹ́tẹ̀ẹ̀ta yìí kí mọ̀dápá tó hàn mọ̀lápá tó hàn mọ̀hápá tó náà ibi àdíkì tó ti mú ní ìtàkìlá ẹsẹ̀ máa mú ẹwú dáadáa wà dídì ẹ wá ti mẹ́tẹ̀ẹ̀ta اتق الله ايتما كنت ها ده في ذكر وخالق الناس بكل حسن ايتو ولا ان واجب السيئات حسنات طب بايد الله لين بالغوا مراقبه وخالق الناس بكل حسن بعض من جيل كل ولا لا مصر ده واجب السيئات حسنات طب fi dáadáa tẹ̀lá burú tó bá fi yóò parẹ́ ọ̀há sábà náà ní ìgbé ìyàmá àkọ̀mítẹ́ náà sí ìlú lẹ́ àdíkò so wípé ọmọnìyàn àlànà sí ìfọ́jà ìtẹ̀rí tó fẹ̀ kan hàn lórí ara rẹ̀ wá tó wípé kò tẹ̀ nídìí kẹfún lẹ́rìí òun náà máa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrẹsẹ̀ ìsáǹsán tó wù wọ́n tẹ́bá mi kọ́lá tàbí jẹjọ́ ìyá wọn tẹ́bá mi tún wá ọ̀wọ́n pẹ̀lú ọ̀lọ́gbọ́n nígbà tí wọ́n fẹ́ dàgbò wa ọgbọ́n pẹ̀lú náà fẹ́ dàgbò wa ọgbọ́n lẹ́ ẹ́ tàbí bí kébé ìlú náà tó wà nílé àwọn àkérédì gbogbo nǹkan làwọn ẹ̀ ń sọ ọ́ àgbọ̀rọ̀ ọmọ anáà nà gbàgbà ṣe lórí àwọn ọ̀dà tó máa ń náà àtàwọn ọ̀dà anáà ló pàtàkì so ẹ̀ẹ́dẹ́ sì máa nínú gbogbo èèyàn tí máa ń dákàn jẹ pẹ̀lú àwọn èèyàn àwọn èèyàn gbọ́ kó kó kó kó ní wọ́n bá bọ̀.

ìbọ̀lù ó dèdè yìí àwọn èèyàn kówó ńláńlá wọ́n fi lọ hajji wọ́n tẹ̀lé lọ hajji tó tó wọ́n tán fún kò tóbi lọ́dọ̀ rẹ̀ ní dèdè tó fi òkú lórí àga ọwọ́ tó gbé láìláà gbogbo òfẹ́ tàǹsọ kò débi bí bíjẹ́ǹsì owó lára ten million ní àná ó sì tó ti lè rú lọ́dún tó tẹ̀lé tèyí bá jòkó tó dàda ilé náà lọ tó dọ̀ kọ́ wá dé ní gáàrú sáàmù kọ́ wá tó ilé ìwà yìí ànábì àti tẹ̀lé tó la ẹgbẹ́ tàbí ó tẹ̀lé lọ́dún tó tẹ̀lé kò fẹ́rẹ̀ ní ìyẹn tó wú ẹ̀ ẹ náà ló fi kí ẹ lọ́ fi kí ìkọ̀rọ̀ bàbá jẹ́ ìlú pé kà ẹ wá o kì í ó ṣe wú nígbà yìí o.

ṣe bí gbogbo ìjà tájà yìí náà tẹ́lẹ̀ dáhùn kẹta àwọn ìjà àwọn ọba àwọn ìjà àwọn tó rẹ̀ rí ṣe bí tẹ́lẹ̀ láti máa ń jà nínú wọn jọ wọn àpapọ̀ nígbà tó di wípé ajẹmújí ajẹmújí tó di iṣu ṣé ẹnìkan wọn pé ẹwà o kẹ́nìkan wọn pé sábà kí ló wà ní òkòrò ṣe òwe ẹ̀rẹ̀ mọ́ ni ó ti mọ̀ tẹ́lẹ̀ náà bọ̀gbà tíjà dé gbogbo ìjọ òfẹ́ òun pàjọ mọ̀ àwọn àjọ ọ̀sán ti gbọ́n èmi ó sọ ṣé kò ṣe ṣe mọ́ pẹ́ńtà ní pé sóńtà fẹ́ ìlú òkú sẹ́yìn náà dákẹ́ sẹ́yìn yóò yìí tó ìtumọ̀ ẹ̀ ní pé sẹ́yìn bàtà ti wà ìjọ good book ẹ̀jọ̀ mọ̀ zọ̀bùzọ̀ tó bá ti yàwọ́ ẹ̀jọ̀ mọ̀ zọ̀bùzọ̀ mi lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run so kéèyàn bá bá ti bẹ̀rẹ̀ bá rẹ̀ mọ̀hásábàtúlá mọ̀hásábàtúlá so àwọn ọmọ mẹ́ta pàdé ọlọ́run wá ní bali ìsàn àwọn àti ìdọ̀tẹ́rọ̀ wọ̀lá alkọ̀ọ́mọ́ àríọ̀ kódà wọ́n bá ti gbé gbogbo excuse tó wù kó lè sọ mo bá kọ́ náà òun náà fẹ̀ kàn máa tó jẹ́ reality ní ìsìnbáyìí bá gbọ́ dáadáa dé kóòtù kódà kẹ sóòtù ti kàwé títí kàwé báyìí tó kó pààyàn kí ni ó sì máa jẹ àyùbí tí ọ̀nà àná bí tí náà ni ó pé ẹ̀púrúfù rẹ̀ lọ́nà ṣẹ́rù pé títà lọ́gbì ìṣòro tó wùdé so ara ẹ̀kọ́ ìmọ̀ àdéhùn ẹ́ àtẹni tó palẹ̀ mú owó tó sọ gbójú àtàwọn tó púrúfù ẹ̀ fún ṣé wọn bá rẹ̀ púrúfù náà fún wọn palẹ̀ mú owó yìí ìbúso sáńdà dáàmù tó bọ́lọ́wọ́ ọba ní òní wípé ọlọ́wọ́ ọba yìí tẹ́tà pé wọ́n púrúfù kan fún ẹ̀dá láàmú púrúfù kan fún ẹ̀bọ́n ẹ̀dá òun lẹ́sìn pé àwọn ẹni ọlọ́run látọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run tàbí àwọn táwọn ọmọ òfin jọ́sìn bá ti ya wèrè níbi pé kọ́dà gan kò tún bẹ̀rù ọlọ́run mọ́ tún sílẹ̀ lọ́wọ́ ànábì yìí ká ní ìsìnkú kọ́rí ànábì yìí ká lẹ́nu ìkàtí ń jalè olóò ń jalè ẹni ẹ̀rọ àbúrò àpẹẹrẹ olúmọ̀ àlejò sábẹ́ àánú tó lè la wákàtí dáàbò ayé ṣe mo gbọ́dọ̀ ń bọ́ mo kojú mi lọ ojú mi rí nìkan àbá ah, ti dílé mú pé pàrọ̀ pé fún yọ náà kò tó wà láì àbọ̀ ah, ó jáde èyí ti kọ́ tó ṣe kíláàmù àjò ẹ̀yìn kíláàmù àjò èèyàn tó bá fẹ́ káàdù àlá àdìsàkó orílẹ̀-èdè ní ìtàgbàdà tó wá fẹ́ kírun àdídà lórí àdídà lórí kírun bó wá wọ́n sórí kí n bá sórí ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó wọ́n ṣe fún gbà lọ́wọ́ àdídà lórí àdídà lọ́wọ́ ìyẹn náà ní àtọ̀ pé sára bọ̀ rẹ̀ rà yẹn wọ́n náà kàn ló kàn gbọ́ta lójú ọ̀nà kàn lójú náà bọ́ bá yíyọ àbúrò rẹ̀ àpò ọ̀nà tó fi ń tẹ̀sí tètè lójú èyí náà tẹ máa ma dé tẹ wí kò sí pẹ̀lú sanu gba bàbá pátápátá láti tó ti bẹ̀rẹ̀ lórí parí kò sí pẹ̀lú kan nínú wọn ìmọ̀ sọ yìí kò sí ẹ̀kọ́ náà tó tó mọ̀ mọ́ ẹni kò sí kan nínú wọn láti tó ti bẹ̀rẹ̀ lórí parí àti nàìjíríà àti gbogbo olóògùn wa kò sí náà tó tó mọ́ ní Imam Malik wá ṣe tàbí sáàtì ti tàbí Imam Malik ló wà fún ma sọ pé kẹrí mo ṣe jòkó tí mo ṣe fatuwa yìí o kí n tó lè ṣe fatuwa o ó dìgbà tó dé bí èèyàn sẹ́gun sínú àwọn afá àmọ̀lẹ́lẹ̀ tó lè gbà láàfá àdúgbò tó yára ìwọ̀n ìlú lọ́nà tó ti bá sọ́tọ̀ àwọn tó jẹ́ sẹ́gun jù àwọn òjò máa lè gbìyànjú wọ́n ṣe sáájẹ́ o tàbí ìgbìmọ̀ tó dìgbìmọ̀ làwọn ti rí lára wà ní ẹ̀yìn oníwọ̀ pàdé yíyan ó bá jọra ẹ̀ má lè fi sọ́mọ̀ kó tó mọ̀ ẹ̀ lè pé má má lè fi ju orí lọ abẹ́rẹ́ lẹ́wà sórí rẹ̀ ní dèdè ní ó máa lọ́nà àwọn òkùnrin ọ̀rọ̀ pé má fún òkú tàbí òkú wà báyìí ó bá jẹ kapita ẹ̀ sí àwárí sẹ́yìn má lè fi má má lè fi lọ dábọ̀ bàbá rẹ̀ pàtó kó o sì bó para ẹ̀ sí pé má tún ìbámu pé má tún dín ní ọ ó rí yóò sọ dèdè rẹ̀ ẹ̀yẹ ó fẹ́ ẹ̀ má lè fi ìwọ́n bá má lè fi láyé ó lè ra ẹ̀ wọ́n má lè fi ọ̀kan ní ti dá nílò ọ̀kan ní àṣà àlejò no problem tó bá tilẹ̀ tira rẹ̀ kì í ṣe é yẹ ọgbà kó ń lọ gáà rẹ̀ sọ̀tà mọ́ ìlú làkà rẹ̀. àbúrò agbára aṣọ àyíká àti sẹ́ǹtìrà yìí ti sí sẹ́ni àṣàrì ní àṣàrì wa ọ̀rọ̀ hasan àṣàrì ọ̀hùnmọ̀wá ìtàkùn tẹ̀ ní àṣàrì olùgbé ọmọ ọmọ ọmọ ọmọ àbúrò kálá àṣàrì olùgbé ọ̀gbẹ́ tọ́sí tẹ́sí ẹ̀rọ nìyí ó fẹ́ ẹni àṣàrí ó fẹ́ bàbá bàbá bàbá bàbá àṣàrí ló fi dèbò onídẹ̀ẹ̀dẹ̀ rẹ̀ tọ́ lọ́dún ẹgbẹ́ ìdẹ̀dẹ̀ rẹ̀ ti pọ̀jù. kò ní òkè kò jẹ́ ẹ̀jẹ̀ owó owó kẹ́kọ̀ọ́ wọn kọ́ náà ni kó jẹ̀ wá mẹ́lò mi. Abul Hasan al-Ashari táwọn ìbá ń pè fífẹ́ al-Ashari ọmọ ọmọ Abu Musa al ìtumọ̀ pé kí ló jẹ́ fún àbálásà láṣàrí kó bẹ̀rẹ̀ sí àṣàrí àṣàrí àbí ọwá ní bàbá bàbá rẹ̀ dẹ̀ndẹ̀ rẹ̀ ní ìwọ́n ti fi ní ìfọmọ ọmọ ọgbọ́n fún nǹkan bá wà ní ayé gan yóò ti tó rẹ̀ ní olórí bú ni ọ èéjì àṣàrí yóò sọ bẹ́ẹ̀ ọgbọ̀n yẹn dẹ̀ndẹ̀ rẹ̀ tán ọwá fẹ́ kọlù yìí ṣe wá ní fíbù gbogbo àwọn èèyàn tẹ́lẹ̀ tán lè kò sì jọ wá lójú ẹ wá gbogbo níbi ìdíbílẹ̀ ayé tẹ́lẹ̀ ní ìdùnnú fún kálukú mú pẹ́sẹ̀ rẹ̀ nígbà tí Trump lé Trump ẹ yóò máa parọ́ olórí báyìí yóò ti gbójú ẹ ó lè sọ pé ẹ wá wà alternative food yẹ sí alternative food ṣé àwọn ìṣẹ̀lẹ̀ tó bá jẹ́ fún fourth level ló ń wọ̀ nínú kéde fọ́tù náà ti fi tútù tútù ti ẹ tàbí tútù tèmi ọ̀tá ní tútù tí ó kè láti ẹgbẹ́ ọ̀gbẹ́ ìpò tútù wọ̀ tó ń jẹ́ pípọ́ àbúrò àti ilé àkùnrin ìpínlẹ̀ rẹ̀ àyè táwọn òbí yẹn ti tẹ̀lé ní ọ̀rá yìí àti nàìjíríà lẹ́nu táwọn fẹ́rẹ́ ti rọ́lá dé àwọn ènìyàn ọ̀gbẹ́ gbọ́dọ̀ tó gbé dúró àwọn ilé ìkùsẹ̀ ní bẹ́ẹ̀ ìjọba kọ̀ọ̀kan kò yẹ tó ọ̀ká ń lòrò sí ìmáwọ́lẹ̀ wípé tá a bá díẹ̀ bá pẹ́ wọ́n ní wọ́n tẹ̀lé ẹ̀ṣọ́ àwọn òṣèlú ìlú wọn àtẹ̀lé wọ́n tẹ̀lé ẹ̀ṣọ́ wọ́n lẹ́yìn tàbí fọ́ọ̀tù ẹ̀ka ti lọ́kàn ẹ̀ka ti lọ́kàn bọ́ọ̀lù ẹ̀tọ́ àtọ́kọ́ ti lẹ́gbọ́n àtàkẹ́ ti lọ́kàn wọn àjọ kó jọ àbí ìgbìmọ̀ bá àwọn wíìnì ṣe ẹ̀gbá lórí so ẹ̀ṣẹ̀ ẹ̀gbá ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀gbá ní ìjẹ̀kọ́ ọ̀bẹ̀ ẹ̀kú bí pé a ẹni tó sẹ́kọ́ ti sẹ́kọ́ ẹni tó ti sẹ́kọ́ ti sọ́kọ́ òwò ìjọba pé ìdíyẹ èyí tó ń tóbi tọ́jú tó wá dáadọ́ pé i want àwọn ẹsẹ̀ ìlú ní tẹ́lá pẹ̀lú ìṣù pẹ̀lú pẹ̀lú nke lẹ́sẹ̀ pẹ̀lú ìkẹ̀rí nkẹ́ ọ̀tọ́ yẹn tó rù ọ̀tọ̀ ní wípé vóòtù mi olùkó tẹ̀sán ìdílé mi náà ọ̀tọ̀ tó mú wọn ò lóṣù àti kò tẹ̀ wá pọ̀jù nìkan wọ́n tó gbọ́dọ̀ tó lé ní twenty five percent in twenty four state lẹ́pọ̀ stéèkì tó ń ìpínlẹ̀ fún ògbó twenty four ó sọ pé òun ní olóṣù wá ní. sẹ́yìn fúnjọ àwọn yóò fi sọ ní orí tv wọ́n sọ lórí rédíò wọ́n ti ń kò bójú sọ ní ẹ̀sẹ̀ tó fẹ́ nǹkan ti dé. nígbà tó sọ fún sáré pé tó bá ti ń sọ ìbọ́jú lórí ìgbìmọ̀ gbà ní ṣé ẹgbẹ́ ká fọ́ pọlọ wà nínú kọ́dà tó kéèyàn sọ́dún ìgbésọ̀ nínú ìwà ìyàwó rẹ̀ tàbí ìjọ àwọn ọmọdé àti ilé o àkọ́mọ̀ pé ọdún márùn-ún òbí ìjọ lọ nínú ọ̀rẹ́ ọkọ̀ ìjọ àwọn ẹ̀rùn ìjọ àwọn ọ̀rọ̀ èmi kọ̀ọ̀kan ní èmi àti ọ̀rọ̀ máa parọ́ ó ní ló tó ní òdòdó fẹ́ sọ́dún ní lọ́jà mú àkámọ́ ìkẹ̀kẹ́ dé ká máa yí òkò hmm? so ẹ̀rùjẹ́ tó ń ká lókù lọ́nà ọ̀hún ẹ̀fẹ́ ká lóṣù lọ́wọ́ so pé èyí ò bá sọ gbogbo excuse tí ó bá sọ ọmọ ènìyàn fẹ́ kàn mọ́ sáńdé kálukú náà mọ́ sáńdé ọlọ́run wa ni láàpù hábíkìmì ní ìsáńdẹ́ta ìgbà àjẹlẹ́bí إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه àwọn áyà ta kàyé ní ìgbà tó lọ́wọ́ bá sọ tán ọlọ́run ní kàlá bá tẹ̀ ìbò nà láàájílà ọ̀tọ̀dọ̀ rẹ̀ pa èyí ó ti pé áyà tó kàtẹ́ níbi rẹ̀ pẹ̀lú ìbò àjílà ó pa ọmọ tó lọ́wọ́ bá ní kọ́tù tẹ́ à kò sí ìgbà tó bá tẹ̀ ní ṣe wáyé tẹ́ẹ̀sì mójútó àkíyàmù ó lọ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ láti wáyé tí yìí sáńkà ìtajà ìwà ànábì máa mú ìtọ́ǹdẹ̀ tó kò fẹ́ kájú kàtọ̀ án àwọn àyà tí ó gbèrè kò ní ṣe pẹ̀lú tí ń bọ̀ kò ní ṣe pẹ̀lú tó tẹ̀ tó ń ṣẹlẹ̀ ìwà àwọn àyà báyẹn wà nínú kòtánì àwọn áyà yìí èyí ọlọ́run ọba tó fi wá náà súrà yìí olùwípé jẹ́ ìtọ́lọ́ ọba ń sọ̀rọ̀ nípa rẹ̀ àsìkò gbàtáyà yìí sọ̀kalẹ̀ ní kíjẹ́ tó ṣẹlẹ̀ ló fi papọ̀ pẹ̀lú sóra ẹ̀ kí n fún ilé náà tí gbogbo abá rántí wọ́n tọ́ ha wọ́n lẹ́yìn ìdá sájá máa wà dá àtàrọ̀ búkà wọ́n máa padà ọlọ́run fi tó hà kúra àti òru nígbà tó kúrò rẹ̀ bá bolẹ̀ ọlọ́run ọba rẹ̀ ò pa ọ́ sí kò sì bínú sí ọ. inú pa sóra ìlú sọ̀kalẹ̀ ní pé jìbìrì ò wá ọ̀dà àdájú tàbí ọ̀sọ̀ǹtà àwọn kan náà ọ̀rọ̀ ń pọ̀ síbi ìjìbẹ̀rẹ̀ àárí ìwé ti pé nígbà táwọn ẹni rẹ̀ ti bí ìlú wa àwọn kẹ̀lé ní orúkọ ọlọ́run bá rẹ̀ ti pàdé ó ti bínú sí from Doha but irú the same information ayà kan bẹ̀rẹ̀ sọ́ọ̀tù mọ́rẹ́ ó lè bá tẹ̀lé tọ́lọ́ ní wà máa ń tàná jáde ní láti amúlẹ̀wọ̀ tó làwọn máa bẹ́ẹ̀ na àìdí náà wà máa kálífà náà wà máa ká náà rọ́bùkà ìtumọ̀ ayé náà lè fi àwọn èyí pọ̀ kalẹ̀ àti pẹ̀lú àṣẹ ọlọ́run ọba rẹ̀ ọlọ́run ọba ló ní kọ̀ǹtò kátàbá parọ́ tuntun tó wà wáyé wọn àti ń ta àti sẹ́yìn ọmọ kánà rọ́bù kánà síríyá ọlọ́ọ̀bà ló wà ní. Áyà yìí eré bá ti ìsídẹ́ǹtì. Wíwí lẹ́yìn ìgbà tí bíbélì ló padà wá wá sí àdúgbò kan, àlejò tó á sí. Kí ló dé? Àtúwárí nínú àwọn ọjọ́ yìí. Ẹ̀fọ́n jà gbàgbé kì í ṣe Kùránì nìkan ní ìrírí ìlú wọn sọ́dọ̀ àná. Èyí Kùránì nìkan. Hmm? ní kùránì kan ìtàn tó lè kan òun ni gbogbo ẹ̀ máa gbọ́ wíwí ìdẹ́nu pípọ̀ jìbí ìlú ọdún láti sọ́nà orí àbáńsálámà ah, sí kọ́bíyà àbí pàtàkì tó kọ́bíyà sáà sí kùránì àbí tọ́ jìbí ìlú wa láàrin àwọn sàájà lẹ́bí ìdí àbílẹ̀ Islam àbí tọ́ náà nínú ìgbà tí jìbí ìlú wa tọ́jú àdínábì sálà fún nǹkan mi ẹ máa gbọ́ wà nínú ẹ̀ pọ̀tàkì wa di pé áfíríkà rí èsì tí níbi ló bá pọ̀ yóò jẹ́ ara ntọ́lọ̀ ọba ní kí n sọ pé ọmọ náà sáré sáré pé ilé ẹgbẹ́ náà pẹ̀lú àtìrí sọ̀kalẹ̀ àti pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọba lọ́wọ́ máa bẹ́ẹ̀ ní ẹ̀dí wọn máa kálífà ọmọ bẹ́ẹ̀ nàdálì wọn máa ká àrọ́ búkà sí i fọ́ incident yẹn tó mú ansa yẹn wá nígbà tí súrọ́tù mọ́ríàmù ń sọ̀kalẹ̀ lọ́wọ́ ni conversation ìbẹ̀rẹ̀ tó áyà tó wà náà. Hmm? náà tẹ́ka tó kò bẹ́ẹ̀ bá wọ sọ́ọ̀tù bá kọ́ra tí bá kọ́rọ̀ ní àbí nìta ní hàbùzọ́ lásọ́lá wájú wa bá kọ́rọ̀ tẹ́ bá ti wà wọ́n áyà tó wá bìfọ́ rẹ̀ ọ̀rọ̀ obìnrin ìdájọ́ obìnrin ẹ́ ayàtọ̀ alẹ́yìn rẹ̀ ìdájọ́ obìnrin ọ̀rọ̀ fámílì bọ̀tọ̀ ọmọ láàrin ẹ́ ìjọ́ ṣe tí ó jẹ́ wípé ńgbà tí ayà yìí sọ̀kalẹ̀ lọ́wọ́ ní ìsídẹ́ǹtì tánàbí sáwọ̀sọ́là ní ìdí áńtà fàtọ́lọ̀ wọn bá fẹ́ẹ̀ẹ́ kan fánàbí ní ọ̀pọ̀lọpọ̀ bọ̀ ẹ́ àwọn òkú wá sí sọ́rọ̀ òkúrọ̀ wà lè fi ayà rẹ̀ sí àtà pẹ̀lú tẹ́kù ìbẹ̀rọ̀ tí ò lè lé pẹ̀lú àwọn iṣẹ́ àwọn afá wọn nísẹ̀mà owó ẹjájọ owó kẹrẹ tẹ́bá wo hábùgbà àlàkọ́lá wọ̀sọ̀lá pẹ̀lú wọ́sọ̀ ọkùnrin láìpọ̀ ní ayẹ̀lẹ̀ pẹ̀lú ní sọ́ọ̀bù bàbá two thirty eight sọ ẹ máa wo owó tẹ bá wo ayé àbúrò àgbègbè rẹ ọ̀rọ̀ tó láàbò ìgbà yẹn tó láàbò mòrúnà ní kọ́mí àtàbà tó kúnná àwọn ọ̀rọ̀ tó lọ́kùnà parí lọ ní ọ̀rọ̀ ìwà látà tó lọ́kùnà làbẹ́ yẹn kù àbí nínú láàbò sábà ayé ayé yẹn tó pa tẹ bá kọ obìnrin lẹ àmọ́ ẹ̀ tí ìsúná wọ́n ti ìyàwó yìí bẹ́ẹ̀ súnmọ́ra àmọ́ tó tóbi kẹ́kọ̀ọ́ wọ́n lẹ́yìn nígbà tẹ́ ìjà ákúdù ẹ̀fẹ̀ kan ti mẹ́ṣẹ̀ ìbáyìí lẹ́kùn sádà ọlọ́run ní ọ̀kẹ́ ẹ̀kún ní háàfù ìtẹ̀lẹ̀ sùn àti tó wáyé báwọn obìnrin yìí wọ́n bá fẹ́ kàkà mójúkò lò ọlọ́run kò fún mi ní wọ́n fún mi nìkan àkúrò nìkan nípa àbí wà nínú ìlẹ̀ kéwù wàlí àwọn tó ti gbé àríwàlí obìnrin náà ó ṣe àpò àwọn tó ti gbé ọkọ̀ ìyàwó òun fẹ́ kàṣẹ àpò kí ni bóòlù ó ṣe àpò ó ní pé ọlọ́run ní kí fún ara ló máa pẹ́ pé ètò ìjà àpò gẹ́gẹ́ òun ìdí àjà àlékún lórí wọ́pìtì fáyàtọ̀ yẹ́sà àkúlè àpò lẹ́wọ̀n bí wá tẹ́tọ̀ sáà pé kí ni tó jọ́ra ẹ̀ lórí àwọn káwọn náà ee ọlọ́ni àpàlápò ní wípé ní tó bá tẹ́kù lẹ́yìn ìgbà tẹ́ bá fi pé kí àwọn tó jọ́ra ẹ̀ lọ́kọ́ ní ọlọ́lọ́pẹ́ àtàná yóò là fún mi ìdè náà ti yọ hmm? tí mo bá sọ pé mo ṣe ápù fún mi ẹni tí mo lágbára àti fìyà jẹ tí wọ́n fìyà jẹ mo sá fún ẹwọ pé tí mo bá fẹ́ lu òfin dandan mo fẹ́ ká ṣe fún ọdún tó sọ mo pàtó rẹ láti mi ọ á mi ò gbẹ sábàbà bàbá kò á mọ́ mu wa pẹ̀lú ìyá ń tá a ṣe ojúkò fún ọ kò lágbára àti fìyà ẹ̀wọ́n mi lẹ́yìn bọ́bá wọn nípa máa ń kó fíyà láwọn ní àti ìṣe láti bá bíi màálù àbámilẹ́gbẹ̀ ẹni tó bá pààyàn tó ní ìpààyàn gbogbo ẹ̀ka bá dì ní wọn gbọ́dọ̀ ẹjọ́ wò mí ká má fa àmọ́ kó ṣe bíyà kò sá fún ìfún ẹ́ kí a ṣe a lè ṣàfù ọ̀lẹ́gbà ọlọ́run bá sọ tán ọlọ́run á ní wà á ń ta fún àmọ́ kẹ́yìn ọkùnrin kẹ́yìn tàbójú kẹ́ fún wọn pé akọ́rọ́bù lè ṣàfù òun ló súnmọ́ kí ìfáyà ọlọ́run wà látàǹtà ọ̀gbọ́n làbẹ́ ní kùn ẹ máa padà dé grace ìfi ẹ̀tọ́ náà lẹ̀ ẹ̀wọ́n láàrin yìí even at the point ìfẹ́ ìrẹ̀gbà ṣe papọ̀ tẹ́rẹ́ níta tí wọ́n wá wáyà yìí ọlọ́dí káwọn ìyàwó tàwa náà tàjọ pọ̀ wọn ọlọ́dí alẹ́ wáyà yìí ọ̀láyà àwọn mùsùlùmí ọlọ́wọ́n bá kẹ́ra pẹ̀lú beautiful teaching but nǹkan tí máa ń tẹ̀ ká appreciate nígbà níbi tẹ̀ tí yóò bá tẹ̀ wọ́n jẹjẹ no matter how beautiful a teaching is oh, o lè appreciate ẹ̀ ní ìfúnlẹ̀ ìdáhùn ọ̀dọ̀ fún ẹni gáà tó ti ṣe ágbùdú fún ìdí ìlú ágbùdú ọ̀sẹ̀ ìka tí ẹ lè ṣe rẹ̀ tí ẹ lè alẹ́ ẹ̀fẹ́ ìdá ní ṣàbàlẹ̀ nígbà ìkẹ́ ìjẹnu ní ẹgbẹ́ mọ́tò rẹ̀ ká kó ní appreciate how big it is to say anything ẹni tẹ́ fún ẹjọ́ ẹ̀dá áfíríkà òwe lẹ̀ fún ẹjọ́ áfíríkà fún lẹ́bìdé fún gàdí fún lẹ́jà ọlẹ́ra ìjọba àgọ́lù ẹ̀dá ẹ̀ ọ̀dà ní ọlẹ́dá tó pé kìí ní ẹ̀dá tó pé kìí ní ẹ̀bẹ̀ a ní òdà àmọ̀ ìjẹun ẹni tí o bá ti ìlú jẹjẹ òye àpèkéèkì ní ìdìbò wà lókè èyí ti jẹun láàárọ̀ ọmọ ọgbẹ́ bíi joyè Kájí ẹ̀sìn ọ̀gá ọ̀la yẹ kí ní bíìsì kò tó pọ̀ tó sọ ní níbi afẹ́fẹ́ olóyè wọn àìkò ìlú wọn àti pápó sọmọdé fún ìrànlọ́wọ́ sówó tẹ̀lé lórí kòtò rẹ̀ yóò àkílẹ̀ ìjọba ẹ̀kọ́ jíjọ sà ó fọ́ra ẹ̀kọ́ jẹ́rẹ́ kò ní gbọ́ ẹ̀kọ́ mission yìí because níbi kan wà pálẹ̀ physiological needs for life the first thing táwọn bá kó bọ́ọ̀lù kan mọ̀ sí wípé wọ́n lose the control nípa authority òfin ìsìláàmù dáwà lè fi ìlú máa ṣe ìdí ìjọba gbọdọ̀ fọ́ mi. nígbà tí òsì ẹni máa bá ìṣe rákà kíláàkà ni tọ́mọ̀ kan bá sọ fáwọn méjì tó dára wọn mọ́ pé ká ti dáadáa fún àwọn adébẹ́rù kí náà tí yóò jẹ́ láàrin àwọn ìjọba àti àwọn. no ẹni tí a ti máa wá ẹ̀ fọ́fọ́ kó ti fi ayé àyílọ́padà ó kàmá kàmá lóògùn mẹ́ta ẹni wọ́n fẹ́ kà á ọkọ obìnrin ní kò lọ oúnjẹ àti ọjọ́ láti lọ oúnjẹ rẹ̀ á tún ti di àwọn bíi tìlú bíi tìjẹ ìgbẹ́ tún ti tún bọ̀ tájú pé àwọn akẹ́kọ̀ọ́ kọ́ra wọn lé ọlọ́run wà láàká ń ta wọ́n sábà bẹ́ẹ̀ nà á wọ́n kò sí ìgbà ọ̀rọ̀ kó ṣe ilé ayé ọ̀pá àkìlẹ̀ ìgbò kó táwọn ṣe kó táwọn ara ẹni wọn náà ṣe. àwọn ẹgbẹ́ ta fìlà àmà àwọn kẹ̀kẹ́ tí gbogbo ìyẹ́ ó lè bá wọn sùn. ọkọ̀ ìwé ìṣúwà náà kò mẹ́ta náà tó ara ẹ̀ sọ̀rọ̀ náà sọ̀rọ̀ nítorí wá tẹ̀lé ha ìlú ọ̀sọ̀lá ọ̀sọ̀lá ìlú sọ̀rọ̀. وقولوا لله قائلا ọlọ́run ọ̀rẹ́ pé tó ń fa ìdá ọ̀rọ̀ bá fa ìdá àmì tó fọ́tò bá àmà lọ́kùn bá lọ́kùn káàdì lẹ́yìn ọ̀rọ̀ bá wọlé wọlé sí ìjọkọ́ ẹ̀mí kú ẹ̀rọ ìrọ̀lẹ́ ọlọ́rọ̀ ọ̀rẹ́ àkókò bá ọ̀rọ̀ bá ń lò. ayé àdékéjì tó kọ́ pa àwọn yìí tó bẹ̀rẹ̀ ó gbọdọ̀ ní ilé yìí. tọ́ sẹ́ni tó ń ṣe ní ìlú pé ìtẹ́lẹ̀ pẹ̀lú ṣẹlẹ̀ nígbà tí ara yìí sọ kalẹ̀ tó ti pé àná ti ní ìjì ìdájọ́ lórí tí bẹ́ẹ̀ ló lè yọ òní gáfọ́rọ̀ kalẹ̀. káwọn ìpàdé kanímọ̀jà lọ́nà ẹ̀kẹ́ lọ́nà ẹ̀kẹ́ àwọn lẹ́sọ̀ lórí ẹ̀ka wọn lẹ́ka yẹn sọ òfin ẹ̀. níbẹ̀ àná bí ò wá ní kẹ́wọ̀n títí. òkè ápù títí tọ́jú àríwá ní máa ọ̀wọ́ òwúrọ̀ náà àwọn kìrìrí ọlọ́run ó ti kí sáré àkókò gẹ́gẹ́ fún iná ṣàgbàlú náà á lè sọ̀rọ̀ àtòwò sọ̀rọ̀ àtòwò bá wọ́n ti kọjú àwọn ọ̀gá tọ̀ tó kó máa tún sọ pé màá sí àlẹ́jọ́ òbí nínú àwọn àbá àbíkọ̀ láti ìlú lọ ní ìlànà. Tọ̀kí máa ń jẹ́ tọ́lá ìlú lọ nípa àwọn ìlú àti àwọn ìlú lọ ìwọ̀n àárín ilé àárín. Èrò tó lọ lájú. Tẹ̀wọ́n wọ́n kàtà tẹ̀lé àná òkú màtá ọ̀sán ìrùn tó lọ́la rí torí pé wọ́n sọ́jẹ́ fúnwọ́lá fúnwọ́lá jẹ́ sẹ́wà pàdé ìfowópamọ́ òun ní sọ yìí máa sọ pé lárájá yìí ilé ẹni àìáfà ẹ̀ àbábẹ́ àìsókúná ní ìfowópamọ́ rẹ̀ sòwò sọ ìrùn tó lọ́la rí lẹ́yìn ó fi pé àti ìsáǹsọ ní àdìsí pé pé من ترك صلاة العصر فكأنما ذكر أعمال عن أهله وماله وكفر به فقد حدث أمره So now, ayah ni, ó ti tó bẹ́ẹ̀ láti incident ni, tó tó kalẹ̀ ọlọ́run fẹ́ bá wọn pé you know who you gbọ́. The last I have tó talk about it, I have tó talk about it. sọ́nù bá fara ọlọ́nà tó lé kí yẹn náà jẹ́ áńsà fún nǹkan tára bí ní láti mà tó bá ti máa sáà ọlọ́pàá pọ̀ sí gbogbo rẹ̀ pé ó bá sáàpù tó bá tára bí ní ìlẹ̀ bọ̀ àwọn tí jẹ́ nǹkan bẹ ọlọ́pàá tó sọ ayé àwọn tó fẹ́ tó sọ ẹ béèrè tó ké ọlọ́pàá bá ti sọ̀rọ̀ pàṣẹ àwọn àwọn akọ́ ẹ̀yà wò tẹ́lá wo nǹkan tó wà ní ẹ̀wọ̀ kẹ́lìmà háàfù ìlú hmm. kẹ́lìmà háàfù ìlú ẹ̀mọ́ ẹ̀wọ̀ kẹ́lìmà wà fún múlì láti kọ́ọ̀lì sí hmm. ẹ̀mú kọ́ọ̀lì sí lọ́wọ́ tẹ́lá fún báyìí kẹwà lọ kẹwà lọ kẹwà lọ tọ́lọ́ wọn bá sọ bí bọ́ ilé ọ̀rọ̀ tó sọ fún ìwà ń ta kó akọ̀rọ̀ lè ta fún wa kẹta ló ń gbò ló tún wọn báyọ̀ lọ àbí bọ́lọ̀ ńlá ti fẹ́ ròyìn obìnrin rí lọ́kọ̀ án kí ló lè ọ̀nà fọ́ọ̀nì háàtù fọ́ọ̀nì bá tó lè háàtù lọ́wọ́. hábito é forte. Hum? É maluco? É rápido, é forte. Ativo, quem assoma? É quem assiste é a É uma boa. Aluno, quem é o audiente? Só não, a tẹ́lifùmọ̀ méjèèjì kan òun ni kọ́ọ̀tìn tọkùnrin àtòbìnrin ní láti múlẹ̀ wọn. How do we know it? Ó ní wípé ẹ̀yẹ́ òbílẹ̀ kàfẹ́ wọn sọ ó sọ títí àtúntò láàrín títí sọ̀rọ̀ ẹ̀mọ̀. Ẹ̀mọ̀ wọ́n àwọn àti ilé ọ̀rọ̀. ẹ̀yà lọ sí kúrọ́dù mọ̀mìnà ọlọ́pìnkọ̀ áfúlà àìyàn الذين هم كفار النبي والذين هم أهل الأرض والذين هم للزكاة والذين هم لفروجهم إلا على وإنهم والذين هم لأماناتهم وآتهم والذين هم بالقائل والذين هم على صلواتهم أولئك ẹwu ọlọ́run bá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn ọlọ́run àlẹ́ náà tí kọ́lá rẹ̀ fásọ̀ lórí bẹ̀rẹ̀ àwọn ọmọ nígbà tí ó parí ìròyìn àwọn ìlú ọ̀lẹ́ tí wọ́n àlàáfẹ́ láti ní alùmọ̀háàfà bọ́ọ̀lù alàkọ̀lá before ètò tẹ̀lé ní wọ̀lẹ̀dí na mú ṣàhàdájú kọlu before ètò tẹ̀lé wọ̀lẹ̀dí wọ̀lẹ̀dí àmàlájú wà ní rọ̀mù before ètò tẹ̀lé wọ̀lẹ̀dí náà ní kùrú jì ní hapù ẹjá bẹ̀ láti kùrú àwọn kan sọ abẹ́ wọn àyè obìnrin ní ìdí tí ó gbò kẹ̀kẹ́ wá lè mọ̀ pé méjèèjì kẹ̀kọ́ fi dé ọ̀nà lè náà lẹ́gbà fi ṣe. Tẹ́ ẹ bá fẹ́ kí máléèjì níwà ní sáàtò nǹkan àtẹ́lẹ́ láti lè gbọ́ pé kẹ́bìrì ṣe kí nìkan náà ọlọ́run nípa àwọn obìnrin torí pé ìgbàfẹ́ gba owó ọmọ báyìí àmọ́ náà ni ẹ̀yìn náà pín kàbọ́lọ̀ ọ̀pá bá tó sọ́rọ̀ obìnrin àmọ́ náà lórí àmọ́ náà ló wá sí wá sí obìnrin ó sún áńtà wàlẹ̀ náà ní kùrú di ààrùn wàlẹ̀ tí wọ́n ní kúrú di ààrùn ilá àgbájọ wàlẹ̀ tí náà wọ́n ní àmọ́ náà sì ní kùrú ààrùn náà ọlọ́run ọba lẹ́yìn rẹ̀ wọ̀lẹ̀ náà ní ṣàhádá ní ọ̀rọ̀ ìlú ṣẹ́ńtì bá ti ní ṣàhádá ibi tí àwọn náà bá wà ní ṣàhádá máa wá ẹ̀wọ́ ọlọ́run àwọn ọmọ òun kan tààkì bò wọn sọ́wọ́ bá ìgbà àdàpá tó àṣírí wọn bẹ́ẹ̀ bá ti lè nígbà owó wá ẹ̀wọ́ jẹ́rì ìbọ̀ àmọ́ náà ní tẹ́ ìpù yẹn òun lẹ́gbẹ́ tó bá lè fi ipe àṣẹ lẹ́yìn bá fẹ́ kí àwọn ọkùnrin àti obìnrin kọjọ pàṣẹ àwọn ogun lé wá wọ́n ní ìdíkan rí àwọn sí àmọ́ náà àmọ́ náà ní tẹ́yìn àwọn sọ. Hmm? wọ́n ní nìkan nìkan àwọn tó ṣàhádà kéèké láwọn èèyàn làwọn wà mẹ́ àwọn èèyàn wípẹ́sì ẹ́ obìnrin obìnrin lè ní kó ní kùrú ọkọ rẹ̀ òbí jẹ́ ọkùnrin ní ìdí kó ṣe kúrú ìyàwó rẹ̀ ẹ́ so every two only for around the same kí èèyàn dá màá náà tọ́lọ́ ọ̀hán kí èèyàn lè kí èèyàn ti wà pàṣẹ sẹ́ẹ̀tì lórí. tọ́ látọ̀ pàṣẹ sẹ́ẹ̀tì rẹ̀ nígbà tó ń fẹ́ bẹ́ẹ̀ sábà mọ̀ wílò ọlọ́pọ̀ sọ doing your tọ́lá the best way ìpàdé ìfún ọ̀lẹ́ náà fún tọ́lá ti ọ̀sùn ẹ̀fẹ́lẹ̀ ìtọ́lá dẹ́gbẹ́ wọn parí ọ̀lẹ́ náà aláṣọ́lá wá sí you have to consult time consult time àṣé tá a bá lo kọ́ńtẹ́ǹtì bá a ṣe ń mójú tó o ó ní ìpè nǹkan tá a ṣe ẹsẹ̀lẹ́sì kò súnwó èèyàn ọlọ́run ọba nílé mọ́ dẹ́kun kan tá a mọ̀ wá ṣe ń gbogbo ìgbà ní tí ò sígbà tá àti pàmílì náà níbi kí dàwa mùtàkà wàá máa wò ó wàá máa sọ ọ wàá máa mójútó from time to time bá a ṣe mójútó ìmọ̀ lẹ́yìn kọ́nà àbíjọ́ ìlú ìgbàgbé wàá mú áhùlákà bí sọ̀lá sí wàá sọ̀ bí ààrẹ ẹ̀wọ̀n kẹ́lẹ̀ wàá sọ̀ bí ààrẹ yìí so concept tó wà níbi ìrún nípa mọ̀háfáàbọ̀ àti ṣẹ́gun ká gbọ́ ká ìṣọ́ bá ṣe kan dáadáa ká sì ṣe pàtó tẹ́lẹ̀ àti kọ́ńtẹ́ẹ̀tì kùnúùtù tó wà bẹ́ẹ̀ ó lọ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ àtòbìnrin àwọn afáàbí tí mi sọ ní bẹ́ẹ̀ òṣèlú tí ó sọ mùnásábà ayé ní nàmẹ́rẹ́ pé àwọn ayé àkàǹbẹ tí ó sọ̀kalẹ̀ tó wà láàrin ìṣúra tó ìgbà tí sídẹ́ǹtì tábìlì méjì àgbáyé ló yẹ tẹ̀ ní àwọn àyà yìí kàdé ọ̀rọ̀ náà oṣù náà ń tà ìfà wọn. àmọ́ tí wàá fọ́ kọ́ òun ló sì ní ní láàrin tí ń bá wọ̀ kọ́ tó fẹ̀rẹ̀ ní ti túra látọ̀ àdìsí ní ìgbà kẹrìndà jẹ́ tá a bá wo bí súra wà ní sọ̀kalẹ̀ àwọn apá àtàṣẹ bí i tó lórí súra yìí òun ni di tààtẹ súra tó lọ́pàá ilé ìfọ́ ilé ìfẹ́kọ́ ilé ìfọ́ súra yìí nígbà tí yóò sọ̀kalẹ̀ bí súra pàtì sọ̀kalẹ̀ ìfẹ́ hmm? tẹ́lẹ̀ lọ́pọ̀ àwọn súra tó wọ́n sọ̀kalẹ̀ sọ̀rọ̀ àwọn súra tó wọ́n gbòmìnira tẹ́wọ́n bá sọ àti ọjọ́ màtíyà màtíyà màtíyà ilé náà màtíyà ni kí wọ́n sọ àkókò àbí kéde bí bá kọ́ kéde bí alẹ́ bá àwọn ilé màdàmíyà kéde bí nìta ẹ́ àwọn súrà wọn ò ní púpọ̀ ìgbà tó wá dé bí òṣè gbogbo ó ti ń pọ̀ bífọ́ àkókò òun lè gbà yín àwọn yóò lè tẹ̀ àwọn gbà tó tó súrà tẹ́ ń pọ́ náà gbọ́ ìbẹ̀rù àìmọ́bẹ̀ẹ́ gbà ní ohun wa ó lè fi ń gbà tí súrà ló sọ̀kalẹ̀ bí jìbìrì ló fi ń kà àrẹ́bí náà kò sí kà délé kálábí náà ló kà ó mọ̀ tó gbà ní ọlọ́run bá mọ̀ ẹ̀mí nípa àárẹ̀ àwọn sára sára ṣùgbọ́n mẹ́sẹ́jì lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ sáàlẹ́bì ní mẹ́sẹ́jì àwọn èdè rí tí wọ́n bá fújá sí àwọn bẹ̀ fọ àwọn tó bá ti sáà ń gbó tu ilé ìyẹ́ tó bá ti sáà ń gbó tu pé a jì nínú wa ọlọ́wọ́n tó wà lọ láti hábí kú ní yí ìsáà nípa ìdájọ́ má mú ìtọ́nù ẹ̀fẹ́ kò fẹ́ kán yìí irú ìsídẹ́ǹtì yìí tán ẹ̀yìn ò rí pé mo ti wá mí ọ wà nígbà tó tọ̀ aláta ajáde bí kòrán lè kọ́ bí àjókòtò ìlé kàwáyò ọ̀pọ̀lọ́ mi dé ní ẹ̀ má kàájú kòrán gẹ́gẹ́ tó wà má nàdàlẹ́ta bí láti amúlẹ̀ rọ́bìkì tó rà wà fún ìgbàlá kò náà lè mọ́ máa ń mú ìtọ́ oúnjẹ láti kánjú àtàkù á fọkàn balẹ̀ ara assurance àpò ìfún pé ìtẹ́ka fún ọ̀yí náà látàrí ìlà àlẹ́ iná jẹun àbúrò ọ̀pọ̀ àwọn náà bá dára sí pọ̀ wípé kí ni ẹ fẹ́ fi pé èèyàn bá fẹ́ káàkiri èèyàn ń pàṣẹ èèyàn fẹ́ fi èrè tí ìmẹ́mọ́rí المجرمين ọlọ́dún náà lẹ́yìn náà jọmọ́ kí kó jọ sí gbáyà rẹ̀ tó wà níbi ló ha àwọn ọ̀sára ẹ̀fẹ́ ìtumọ̀ ìjọba Awal kìí ṣe pé àwọn al jamu jọ sí pípa àlùjọ́mọ̀ òfin sọ̀rọ̀ kí kó jọ kí pé ó ha àwọn a sì garanti pé kíké rẹ̀ tó bá ké gbogbo ìgbà tó bá ké tó kà fáwọn àgbọmọ rẹ̀ ó lè gbà. fáìlìsà kọ̀rọ̀ àná bá a bá ti ń kà á lóòótọ́ jù nílùú yóò kà fáwọn ẹgbẹ́ ṣùgbọ́n tẹ̀lé tó ń bá kà hmm? tẹ̀lé kíkà rẹ̀ kùránù tó wà bẹ̀rẹ̀ kùránù kánú ní ìrọ́bà kùránù ní kíkà hmm? kíkà ọlọ́run àbálẹ̀ ìjọba ìṣọ́ra àti ìṣọ́ra nínú ìṣẹ́ ìlànà pẹ̀lẹ́ wọ́n kùránù pẹ̀lẹ́ ayé sọ̀rọ̀ àti pẹ̀lẹ́ ìjọba ìṣọ́ra àti ìṣọ́ra تو إن علينا جمع القرآن فدر أنه وتدر ثم إن علينا بيان سوى أن نبقى ذلك عجاج هو صفاء الأمة لما جيرنا على ìdíyelé àpàdáyé ìtumọ̀ rẹ̀ ọlọ́run agbára sí tọ́ torí pé sídẹ́ǹtì yìí àsìkò wáyé ló ṣẹlẹ̀ ọlọ́run àti ṣùgbọ́n táwọn akéde ní ìgbésẹ̀ ellos se fueron a corriendo yo te digo calaban tafiruna la ágila alága ni nǹkan tẹ nǹkan ń ṣe láàárọ̀ hásìlì ìdáka ìta ajálà yìí náà líìkì ẹ̀rọ ni wípé èèyàn kì í sì máa mí kó sọ góòlù yẹ̀rọ èèyàn kì í bì máa ní kó sọ tó àwọn pèsè ágílà nílé ayé fún àwọn wáyé ẹ̀lọ́rọ̀ ìwọ̀n látàrọ̀ àgbà fún pọ̀ lórí ẹ̀ wọ́n ti múlá yí wáyé látọ̀ lórí wípé ara pé kéèyàn fẹ́ kánjú ṣe ìtàn ó ọ̀rọ̀ ju nǹkan tó jẹ ẹ̀rì lọ ọlọ́run bá fi yẹn náà síbẹ̀ kí ọ̀rọ̀ àájálá àájálá nǹkan tó ṣe nǹkan tó ga bí òní ṣe dáadáa olùjẹ́ lẹ́sẹ̀ yóò lè tọ̀. náà ẹ wá wo áyà yìí ṣàkóso ọ̀gbẹ́ tó mọ̀ nínú àlè náà bàyà ni ẹ bá wò ní tí ó máa bá bẹ̀ẹ́ tún bẹ̀ẹ́ pé ká fi pé ní àlè náà kíkókó àjò àwọn ọlọ́ọ̀dára jẹ́ fáìlì àwọn àlọ́fẹ́ tó máa ní ẹ̀rọ àánú fáìlì àwọn àlọ́fẹ́ tó máa ní àárín ìlàyà tó máa ta mà kó kọ́ mà níbi lẹ́yìn ìwà àgbà náà ẹ̀gbọ́ tí ó fẹ́ sọ wípé lẹ́yìn àlọ́fà kọ́tọ̀ kọ́ àìsà ọlọ́fẹ́sọ̀ wa má láàrí wá nílá ìmọ̀ bí ẹ̀gbọ́n mi àbí pé kọ́tọ̀ kọ́ àìsà ọlọ́fẹ́sọ̀ wa mú àlẹ́ wá nílá fọ́ọ̀mù àti lè ṣe fọ́ọ̀mù àti lẹ́ta fọ́ọ̀mù àti àwọn olùkú àtàrọ́ọ̀rí àtàrọ́ọ̀rí níbi kí nǹkan wá dìde kó tẹ̀lé ní fáìlì tó wà lẹ́yìn lẹ́yìn ìgbà tọkọtẹ̀ tán kí n sọ pé fọ́ọ̀mù kí n máa ń sọ fọ́ọ̀mù àti ìkàlẹ́yìn wà àgbà náà máa wá bẹ́ẹ̀ tàbí kò ní ìdílé náà pọ̀ sí yóò wá sí ìkọ̀ báyìí ètò ìṣèlú ìyẹn láti àtàrọ́ọ̀rí azamani dìlé táwọn tó máa kókó nítorí táyì bọ òkúta táwọn ní àtàrọ ní àwòrán wípé nǹkan tí dáàbò ń bẹ láàrin lẹ́nu kan yẹn kíra ẹ́ dáàbò dàbí eléyìí lẹ́nu òun ò sọ pé bóyá ọ̀kan bọ̀rọ̀ wálé nípa sọ pé eléyìí jù lọ yìí kí n sọ báyìí kí n sọ fún ẹni sí pé ẹjọ́ ní ọlọ́run ọ̀nà kí wá ó jẹ́ gbèsè ní ìlónì ó ní ten thousand ó wá ní má wọlé ààbọ̀ ọ̀gbọ̀n gbèsè rẹ̀ lẹ́yìn wá dàrú àwọn àkọlé wọn ẹ̀wọ̀n kìí ṣe tí ó rí òní tó bá ṣe lòun pẹ̀lú láti kọjá èyí tàbí ṣe gan yóò ju tó béèrè lọ orúkú ìdájú láti mọ ó ga ju nǹkan tó béèrè lọ olóògbé àtàrà pé àwọn ìgbà ìmọ̀ ẹ̀gbọ́n mi rán náà máa ń lò òun lẹ́yìn tó náà bá sọ lẹ́gbà tó sọ̀rọ̀ tá ọlọ́run tó mọ̀ àwọn àìsàn ilé àdìsẹ́yìn nígbà tó sọ̀rọ̀ kí n ti tó mọ̀ pé ẹgbẹ̀rún ìjọba ìgbà even beyond that. Lọ́wọ́ àwọn ọmọkànlá ti rí ebi tó ń bẹ̀rù ní gbogbo àgbà á sì ní gbogbo àwọn. Yàtọ̀ fún wípé ó lè ké, ó lè ha, garanti ìgbé fún àti àtúbọ̀ tó fẹ́ ké fẹ́ sára rẹ̀ lọ dá àwọn tó yọ. Orí tó máa tó máa ní na àlẹ́ iná gbàyà kì í ṣe pé tùmọ̀ rẹ̀ ní bí ká sọ wípé á ah, tàbá ti sọ àyà kalẹ̀ kan wọ ọlọ́wọ́ tẹ̀wá sọ́gbà tó wà sálà ní rẹ̀ á ti kọjá àkàn tó ń bẹ̀rù wùnà olùsọ́fẹ́ wùnà onílé bílíù yìí kò kọ́sùn mi ẹ́ wùnà onílé ìpínlẹ̀ lórí àtùbẹ̀ tó ní túmọ̀ yẹn wá fún wọ́n pè ní túmọ̀ àtàrọ́ àbúrò dìde gáàsì wa àmọ́ gáàsì lẹ gáàsì lẹ́nu àti pòlíṣà kan ní gáàsì pé ilé àtúnṣe ju yẹn lọ sọ bí káàdì wọlé èyí gbọ́dọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ abẹ́rẹ́ ní àwọn abájọ́ gbogbo àjílà فضل الآخرة سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك